بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على هذا النبي الأمي وعلى آله واصحابه ومن سار على دربهم إلى يوم الدين أدقفهم ولو وبا وبا ددا وبا تي إكاقا ببو كم بني أواري ọba tí ń fi tó bá wọn ti ń ọpọ̀ ẹwà nìyí fún ọlọ́run ọba a ma ń yìn ọ́ lórí orí ìjẹ́ musulmi tó ṣe fún wa a yìn ọ́ lórí orí ìṣẹ́kùsáyé dàsìkò yìí tó ṣe fún wa a ma ń yìn ọ́ fún ọ lórí gbogbo orí èyí tó ṣe fojú rí àti èyí ṣe fojú rí tó fún wa ní gbogbo èyí tá a béèrè nínú oore ó rẹ̀ fún wa kódà èyí tá a béèrè náà ó tún ṣe fún wa nípìlẹ̀ nípìlẹ̀ èyí tí ó sọ wá dẹni tí ò nílé sìn ọ́ tí mo wá sí nǹkan lẹ́yìn wọ ọlọ́run ìyàwáyà ìsọwọ́sọ fún tí ń ṣe ọjọ́ kẹtàlá ní oṣù Ramadan ibi tí a bọ́rọ̀ dé lánàá òun náà ni àdúrà tí àwọn Bani Israil láwọn tí wọ́n jẹ́ múmi nínú wọn tí wọ́n ń ṣe àwọn tó kójú gbájú tẹ́ẹ̀lẹ̀ fánàbí Isa tí wọ́n tẹ̀lé òfin Ọlọ́run mọ́tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún un rọ́bà náà tí wọ́n ṣe ní ibẹ̀ láti sùn agbèrọ sọ láti ayà tó tẹ̀lé ayà 54 náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطيرك ومطيرك من الذين كفروا وجاعل الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون مختلفون فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين وأما الذين آمنوا والله لا يحب الظالمين ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم نعم لما تي الله سبحانه وتعالى tó ti ṣe àlàyé fún wa nípa ọ̀nà méjì sí mẹ́ta tí àwọn ọmọlẹ́yìn Ìsá fún sí lórí pèpè ìlú tó wá mú bá wọn lórí iṣẹ́ tọ́nà wọn bá ra wọn òun dúró lórí pé ẹgbùsìn ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bá ní àwọn yẹn làwọn àwọn yẹn ni wọ́n ṣe náà آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ẹ̀rọ wọn táwọn ya kèfè rí sí ọlọ́run wá sọ ìgbésẹ̀ àbúrú tí wọ́n gbé nípa ríta ọlọ́run ni wọ́n mẹ́kẹ̀rọ wọ́n mẹ́kẹ̀rọ mọ́ wọ́n dẹ́tẹ̀ sí ríta ọlọ́run náà sì dẹ́tẹ̀ títí ẹ̀ wọ́lọ́rùn kírùn nàìjírí gbogbo olóyìn ìgbésí láyé ètè ìtọ́lọ́wọ́n ọba lóòótọ́ bẹ́ẹ̀ ètè ìtọ́lọ́wọ́n ọba dá tó ń lórí jùlọ tàbá ní ètè táwọn kèfèrí tí wọ́n ya kèfèrí sí ìsá tí wọ́n dá yìí ètè wọn dá هذا هو مسألة أيضا هو في nínú النساء أعوذ بالله من الشيطان الرجيم في سورة النساء وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه الله بني وقوله وانصروا وروا لهم تيمون يا كفري عيسى tí wọ́n gbá tó bí jíṣẹ́ gbọ́ fún wọn وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم وقولهم أولفا عيسى بن مريم látara ìkórira tí wọ́n ní sí ìkórira tí wọ́n ní sí tó sọ fún wa ìkórira yìí náà ni gbogbo àwọn ẹni ìbàjẹ́ máa ń ní sáwọn ẹ̀yà ọlọ́run ẹni bá ti ń sọ wípé ẹ máa tún kẹ bí ọlọ́run tí ń fi ọlọ́run bá ní ẹ̀sìn ẹ bí ẹ omi ẹ mọ́ ẹ ma sàárè ọlọ́run bá nìkan ní ẹ̀sìn wọn a máa ló àwọn ẹni bẹ́ẹ̀ inú ọ̀nà tí wọ́n máa ń dá ní wípé bàbá pa ọ̀rọ̀ tí ń sọ وإذ يمكر بك الذين كفروا ليثبتون أو يخرجون أو يقتلون ويمكرون ويمكر الله والله خير الماكرين يقول إيه أو تبعي مكان wọ́n dá sánà Muhammad sallallahu alaihi wasallam àwọn ohun ayọ́ àwọn tẹmọ́nù ní àbáwọn olè ojú olù ìkanu mẹ́jẹ̀ẹ́ta làwọn ó ṣe fún bídáwà ẹ̀kí ń ṣe bídáwà dáìyà ò bá kì máa ní àwọn kèfì nílára mọ́lù ní wọ́n máa fẹ́ràn rẹ̀ bídáwà bá jẹ́dáwò òdodo àwọn ẹni aburú ní fẹ́ràn

kó mọ́ra ń fà láti tọrọ ọlọ́run ọba máa àwọn nínú kí wọ́n sọ wípé àtẹjáde góòlù ìrìnàṣìrá ẹjá lè jáde ẹjá síjì rẹ̀ kò núrù àwọn òòrùn ọkọ̀ jùlọ àbítàkì ẹ̀ pàá bàbá pa Muhammadu yẹn kò ní ráǹfààní àti ṣe jẹ́mọ̀ àtàwọ̀ ṣe ìgbìmọ̀ ibẹ̀ ni tí ń bẹ̀ láyé ní láǹfààní àti máa sọ wípé ẹmọ òwúrúdá lọ́ọ̀ṣẹ́ ní ẹ̀sìn ẹmọ́bọ̀ sàárè ẹmọ́bọ̀ wọn wà ní ìyímá ẹmọ́sìn àwọn ṣéwù ìyímá ẹmọ́bọ̀ odò ẹmọ́bọ̀ òwú ẹmọ́bọ̀ ríṣá ẹmọ́bọ̀ Muhammadu ọlọ́run ibẹ̀ ni tí ń bẹ̀ láyé ní láǹfààní àti ṣe مثل وقولهم إنا قتل مسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم قال لهم انبروا لك وانيني لك وانكم مقام اتفقوا على قتله وصلبه وشبه لهم wọ́n wá tún sọ wípé ní táṣe ní wípé pípàtà pa àgbélébù lákàn máa á pa yánnayànna motivated leave àníjó ń rò fún yàmá ìta ìgbà bá dọ́gbọ́n sí kò ní fi wọ́n lọ́rùn lẹ̀ gbogbo àwọn táà ń ṣe tàbùpá ń ṣayé tí ń kọ̀ndẹ̀mù wọ̀nyí àbíká pa bàbá ìlú a ní túnjọ́ mọ̀ lọ́nà mi sọ wípé wà mẹ́kẹ̀rọ wà mẹ́kẹ̀rọ lọ́ọ̀rọ̀ wàláwù fàyínrúlmákìrí wọ́n gbèrò ìṣẹ́ tí wọ́n wọ́n rìnrìn àjò ní wọ́n wọ́n fi ó kàn kún ẹjì wọ́n láti má gbèlébù ní ọlọ́ni wà máa kọ́ta lówó wọn rí sápa wà máa sọ̀lọ̀ wọn ò sì rí káàmà fún orí kàmá gbélébú agbélébú tí wọ́n wá náà wọn ò rí ṣe fún wà láàrin ṣògbé hẹ́lẹ̀ ohun wọ́n máa kọjọ lóòrùn wà náà شكل الله صورة عيسى على غيره فظنوا أنه هو فقتلوا هذا الشخص وصلبوه ọlọ́run jẹ́ àwọ̀ ẹlòmíì àwọ̀ ìsáwọ̀ ẹlòmíì lára nù wá ẹni yìí làwọn náà wá rò pé ìsá ni wọ́n pa ẹni yẹn bẹ́ẹ̀ ni wọ́n kẹ́ni yẹn má gbélébùú ọlọ́ni wà máa kọ́ta lóòyẹ̀ nínà bẹ́ẹ̀ ni wọ́n pa lódodo wọn ò rí sápa lóòótọ́ wà iná lẹ́rí iná ṣẹ́lá fún ìlà fi ṣẹ́kì mín ọlọ́láwọn èèyàn gan láwọn ara wọn gan sì yapa inú sí ẹni tí a pè ní sáta lábẹ́ lọ pa yìí kò mọ̀ fẹ́ jọ ìsá nígbàtí wọ́n gbẹ́nu yẹn pàpọ̀ síwájú tán lọ́gbọ̀n mọ̀ tí wọ́n lọ kàmá ìwò àwọn náà ń ṣe ìyapa ẹnu wọ́n rájú láyé ara wọn bó ti ń se yìí náà tẹ́sì rò pé ìsáni àwọn kan ní ìsánà ni mọ̀nà olùkójọ́ ni ìbùdó wọ́n fẹ́ gbà torí ọ̀nà tí wọ́n gbà káyí sámánú lé wọn ò expect pé àfún àtàwọn tán wà níbẹ̀ kí sàráyè escape bó lọ́lọ́run tẹ́ wá sọ̀rọ̀ ẹ̀yìn sá irú èṣe òní ọlọ́run ọba dá fún wọn àwọn tẹ́ ṣe àbúrò nínú àkídà wa mùsùlùmí a gbọ́dọ̀ gbàgbọ́ ìpé ọlọ́run bá ní àwọn ka. O ó ní àwọn ìwà kan ń wò ó sì láwọn ọ̀rọ̀ yìí kan tọ́lọ́run bá gbà ìròyìn tó bá jọ́rìyàn aburú ìròyìn àdínkù ọba bí ṣílẹ̀kín in tí ń jẹ́ ètẹ́ ní èdè lábáwá oníkó owó ọgbọ́n ẹ̀wẹ̀ tó fi gbé èèyàn kan kó lórí tó fẹ́ ṣe tó gbà lérò pẹ̀lú ètè tó lò intelligent clever lo àbí fẹ́ wù ṣẹlẹ̀ sẹ́ni yẹn sẹ́túfẹ́ wù sí ìwọ́n wá dọ́gbọ́n ó dá ète kan sábúrò tó ṣẹlẹ̀ sẹ́ni yẹn wọn náà là ń pè ní market dọ̀rọ̀dá oríṣìí méjì ni mẹ́kìrún mahmudun ètè ìkí islamu fara mọ́kò lè máa dá mùsùlùmí o náà ni ètè owó náà láti dónlẹ̀ sẹ́fẹ́ sàbúrú fún lọ́nà tó dáa irú ilé ìlọ́lọ́ fi ń ròyìn ara ìgbé wọn lọ́rù fẹ́yìnrò mẹ́kìrí olùgbọ́fẹ́ ṣe èèyàn lábúrú ó wá wọ́n ọ̀nà kan ọgbọ́n kan tábúrú yẹn òfin ṣẹlẹ̀ sí ọ̀nà tó sì gbà irú yẹn ètè dáadáa ní irú ẹ̀ lọ́lọ́wọ́ bá fi ń ròyìn ara ẹ̀ ọgbọ́n ní jẹ́ nígbà wọ́n dékè tí wọ́n ètè tí wọ́n lè jẹ́ kú wọ́n fẹ́ eliminate wọ́n fẹ́ pa ọlọ́run wá fi ọgbọ́n títí ẹ̀ ó gbé ètè títí ẹ̀ sọ́nà tó ó fi borí ètè yẹn mọ́kìrún gbogbo ọ̀nà tó bá dá gbogbo ọgbọ́n ẹ̀wẹ́ tó bá lò tó fi sàbú fáwọn èèyàn ìyẹn lè tẹ́ kí òkú da ìsìláàmù chákò bọ́lọ̀ tó tọ́lá ìkà wípé wọ́n láyé ṣúkú mẹ́kìrún sáyéwu ilà bí áhìlì gbogbo ìkí abúrú tẹ́lẹ̀tẹ̀ bá ń dá yóò padà sórí rẹ̀ ní ọlọ́ọ̀bá bẹnu ẹ̀tẹ́lé ó bẹnu ẹ̀tẹ́lé tí ń dé tẹ́ tó fi ń ṣe ń jàǹbá alóòrùn ọgbọ́n ẹ̀wẹ́ fún ní kò ní jẹ́yàn láyé kọ́ntrátì yẹn ó yẹ kó bọ́ ó yẹ kó wọ́n kó tẹ̀ lọ́wọ́ mo ló ète fún ní kàkà fi kú mọ́ ìjẹsìsé eh, yóò ti tàwà dandanú ní kàkà tí òbí ń tẹ̀mí lọ́wọ́ mo lo ọgbọ́n ète ó bá bọ́mọ́ náà lọ́wọ́ irú ète yẹn ò dáa lọ́nà fi ń sọ wípé ẹni bá dé rú lẹ̀lẹ́rú ń tọ̀ lẹ́yìn wàlá yẹ̀ṣẹ́kù mẹ́kẹ̀rù sájú ilẹ̀ bí ahìlì ẹni jẹ́ rúlẹ̀ irú tọ́ lẹ́yìn ẹni jẹ́ ti aburú síyàn apadà sí aburú ètè yóò padà wá bá irú àwọn ètè bẹ́ẹ̀ gbogbo irú ayé tó wà ní Qur'an ọlọ́ọ̀bá bẹnu àtẹ́lù ó wá pè ní kìyànà ó pè ní ẹ̀jú mẹ́ta lọ́pẹ́jọ́ ṣe torí pé èèyàn kan mú yín ọlọ́run ti gbé lọ́wọ́ sókè yẹmí tó lọ ẹwà dètè sí láti kó parun bá lólówó jíjí ẹ̀ ìkẹ́kẹ́ ẹ̀dá yẹn là ń pè ní alkhiyana betrayal ìwà jàmbá ìwà ọ̀dàlẹ̀ yẹni pé àwọn tí wọn ò gbà fún ìsá yìí ṣùgbọ́n wọn ò pé jáde fáwọn ò gbà fún ìsá أذن ربنا آتنا ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول àwọn tó jẹ́ múmìnú nà nínú àwọn èèyàn wuli. ẹ̀ nínú àwọn àjọ rẹ̀ ni wọ́n sọ̀rọ̀ àwọn kan bẹ wọ́n dákẹ́ wọn ò sọ nkẹ́kẹ́ bọ̀nàfikú náà láwọn tèyí sọ̀rọ̀ wọ́n súnmọ́ àwọn kèfèrí ju ànábì wọ́n wá

sífọ́tú ẹ̀lmẹ́tì ọlọ́yìn sọba tí ń déte gbogbo ògbà ìgbà tí ìwà táwọn aláburú bá rúrù sáwọn ẹni títí ẹ̀ kòtò aburú tí wọ́n gbẹ́lẹ̀ fẹ́ni títí ẹ̀ èrò aburú ètò aburú tí wọ́n rò tó lẹ́bíṣẹ́ ni ẹ́sùta ọlọ́run wà gbáwájú wọn ọgbọ́n ìtọ́nà ọba gbọ́n ètò tó dájọ́ ti gbáwájú wọn yẹn ó fi wá sọ ète tí wọ́n di nǹkan tí ò wúlò máa òfíwájú pé tí wọ́n fẹ́ ṣe lábúrún rẹ̀ jẹ́ fi ṣe àmà ọba lo ìtẹ́ náà pẹ̀lú wọn bẹ̀ yẹn so ọba ima ń tí situation yẹn bá wà ránṣẹ́ tí ò bá sí situation yẹn ọlọ́ọ̀bá ta'ala ọba ọ̀jọ̀gbọ́n rẹ̀ ní ọba tó ma ti ṣe ní kò ní lo ìtẹ́ aburú fún gbogbo ẹ̀ tí tí wọ́n fẹ́ dìtì sẹ́ni tí ń ṣe títí ẹ̀ yóò lo ìtìtì ẹ̀ láti fi gbé ẹni tí ń ṣe tí ẹ̀ borí ọ̀tá rẹ̀ irú ẹ̀tí pẹ̀lú Qur'an láyé mi wà mẹ́kẹ̀rọ wọ́n dẹ́jẹ́ tí wọ́n náà wọ́n tí wọ́n sì borí tí wọ́n láyé tí wọ́n láyé mi wà mẹ́kẹrù wà mẹ́kẹrù lọ so àwọn kèfèrí wọ̀nyí tí wọ́n fojú jọ mùsùlùmí tó jáde pé mùnáfíkì ni wọ́n láwọn ọmọ lẹ́yà Nábì Ìsá wọ́n pẹ̀jẹ́ pẹ̀rọ wọn láwọn fẹ́ pàá ní tí kúrò bá sọ fún wa mẹ́ àwọn sọ ìtí kò ráwọn ọba sọ fáwọn mùsùlùmí nípa ìtà àwọn ànábì tí wọ́n ti lọ Muhammad sallallahu alaihi tí ó bá sọ fún wọn nínú hadisi rẹ̀ tó ní àlàáfíà ó ṣẹlẹ̀ nínú tànsánà nìkan àwọn náà à ní gbàgbọ́ torí pé àwọn kan ń sọ wípé nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n jẹ́ nígbàtí wọn nínú ilé táwọn kèbèrè yẹn bọ̀ tó sì pèrà wọn ní ọmọlẹ́yìn rẹ̀ ọlọ́run fún lára ìwá ń bí wọ́n léèrè ta nínú yí tí ó gbà kú nìkú tàbí tí ó fara na kọ́lọ̀hún ó gbáwọ̀ tèmi sí lọ́rùn kó ṣe pé òun ni wọ́n pa òun ni wọ́n dè ládí ẹ̀gùn òun ni wọ́n kàn mágbèlébù wọ́n nìkan wá sacrifice ara ẹ̀ àwọn àkọsílẹ̀ kan sọrú ẹ̀ ṣùgbọ́n alùkùránù yẹn jáde fún wa àti ní súnà náà Muhammad tó ní àlàáfíà tó júwe yẹn fún wa ìdánì نبتغي بما أخبرنا به الله سبحانه وتعالى عن تكتاب العزيز in tọ́lọ bá sọ fún wa máa nìkan làwa ma sọ ní wípé wà láàkín ṣùgbé mọ́ wọn rẹ̀

ní musulmi ògbọ́rọ̀ gbà wípé ìsájínde tó ní mú kalẹ̀ rípa resurrection comes after death yàtìl báyàtù báyàtìl mọ́wúrú ìgbẹ́ǹde àbí àjínde a máa wá lẹ́yìn ikú ni ìgbà tí Allah subhanahu wa ta'ala òfin ilẹ̀ fún wa pé wọ́n pa ìta bóò ni mùsùlùmí ti wá gbà wípé ó jíǹde lọ́jọ́ kẹta àwọn táwọn gbà lọ́dọ̀ tí wọ́n wípé wọ́n pa bí wọ́n dé ládé ẹ̀bù tí wọ́n ti kàn má gbélébù àwọn làwọn gbà tún gbà tó kú sórí àgbélébù ó jíǹde lọ́jọ́ kẹta kò sínú àfihàn àwọn mùsùlùmí bóòlọ́lọ́run ti wá ṣe ọlọ́run ní ìkọlọ̀lọ́run yá ìsá ìní mutawaffik ورافعك إليه ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون ọlọ́run ní nígbà náà ọlọ́run sọ fún Ìsá ọmọ Maryam inni mutawaffik atawaffi huna bi ma'na an-nawm laysa bi ma'na al-wafati al-haqiqiyya ìtumọ̀ atawaffi níbi oníká kúnyàn lóhun ìbẹ̀ náà nínú èdè lárúbáwá bẹ́ẹ̀ kódà nẹ́bí mọ́mọ́dé náà sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam oníbàbájí bàbá sùn tàbájí kẹ́ni alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur ọgbẹ́ni fólúwa wa ọba lẹ́yìn ìgbà tó ti pa wá alìmẹ́ta tó nẹ́ẹ̀dìkẹ́ mọ́ọ̀tù sọ̀gíf ikú kéèkéé ní ìyẹn bàbá sùn akúkú kéèkéé Allahu yatawaffal anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون تبوا ولهم bàbá sùn aṣojú oorun abọ́sójú nígbò tí ó pé oorun sísùn náà ikú kékeré ni ọlọ́dún sọ ikú ńlá náà máyàn lọ́wọ́ ó sùn náà ni ni òjí má ó sùn náà ni àgọ́rọ̀ lẹ́nu rẹ̀ máa nínú ọ̀nà tó súnmọ́ kú jù nínú ọ̀nà tó súnmọ́ mẹ̀ẹ́dẹ́yìn láti kú jù lọ́nà oorun mùsùlùmí òdodo yóò sùn kó lòpó ohun náà ni bá bá jí òyà tó eléyìí náà àmà lórí kan náà kẹ́yìn ní jí èmi ọlọ́run ìkùn ọlọ́run ìkùn hmm, ọlọ́run ó gbé ọlọ́ láàrin wọn látòjú oorun wàrọ́ fèrúkà ìláì èmi ọlọ́run wà gbé ẹwà lókè sámà lọ́dọ̀ mi náà ni nínú وكان الله عزيزا حكيما ọlọ́wọ́n bá ọba òkú ní ọba kàyàkàyà ní ọba ọ̀jọ̀gbọ́n ní wọ́n dẹ́tẹ̀ tí wọ́n lóòtọ́ páwọn tí ka mọ́nú lé ní kó so oòrùn fẹ́rẹ́ jógí látojú oòrùn yẹn ọlọ́wọ́n bá gbé yẹn wọ́n ó ní wọ́n tí ní pàkọ́ tí wọ́n ń lù tí wọ́n kàn má gbẹ̀lẹ́bù tó ń yé kéèsè ìsá ni wọ́n ń pa wà máa qataluhu wà máa salabu ìwọ mùsùlùmí kí ló tàn pẹ̀lú ọdún àjíǹde kọ́kọ́ bí Christmas ò ṣe kàn tí new year ò kàn ọdún àjíǹde náà kàn torí tí àjíǹde tí wọ́n ní wọ́n pa olùgbàlà kò sẹ́ tí ń polùgbàlà wọn èé polúwa torí polúwa ń jẹ ní pààyàn gbogbo iṣẹ́ ìyanu tá a kà fúnra wa ní àyà tìtànà wípé ọlọ́run kó gbọ́ wà lẹ́nu ìta máa ṣẹlẹ̀ ẹ̀rí tí kò sọ ń bẹ̀rù pé wọ̀ mìítùl wọ̀ mìítùl wọ̀ mìítùl nígbà mo ti lè jí òkú díde ọlọ́pọ̀ fún lábára kí tó máa pààyàn isa ó pààyàn alẹ́sàlá so fal'imanatu wal ihya min rububiyyati Allah subhanahu wa ta'ala al-khassati bih ẹni tí ó lè ti ṣe àti kìí ti agbára ìjẹ́dà tiẹ̀ ní fi ń lè jí òkú dìde kìí sagbára ìjẹ́dà tiẹ̀ ló fi lajú afọ́jú ló fi wọ adẹ́tẹ̀sì kò gbọ́dọ̀ dún nínú gbàgbọ́ mùsùlùmí torí kí n bí àjíǹde lọ́dọ̀ tí wọ́n ní wípé wọ́n kan olúwa mẹ́gi wọ́n pa olúwa wọ́n dé ní adé wọ́n tẹ ní yàtàrà lólúwa ah ó mọ̀ lágbára kí pa olúwa báyìí olùwọ́mọ́sì láǹfà láti lè dáàbò bóra rẹ̀ ọ̀rọ̀ yẹn náà láti ní asọ́fúnra wa lánàá wípé ẹjá abala káyàrá wa sọ̀rọ̀ bá ti ń sọ̀rọ̀ náklán kátùmọ̀ sọ áklán ẹ̀yìn rẹ̀ wò bí olúwa ni tó sì ní kápá lórí gbogbo nǹkan onígbàdúrà oró sí gbogbo ẹ̀ ńgbà wọ́n sì bí wé mọ̀ kò nífàṣẹ́ mọ́ gbà lórí ibi lábẹ́ ẹ̀gún ṣe ìyà fún kókóńkó tì í kàn má gbélé ègbú kólúwa mọ́ lè ní agbára ti lè protect ara ẹ̀ ah kéré solúwa o ah kéré solúwa o bẹ́ẹ̀ náà ni ọ̀sán yìí ò lè gbára rẹ̀ lẹ̀ ogún ò lè gbára rẹ̀ lẹ̀ ọyọ̀ ò lè gbára rẹ̀ lẹ̀ wòlíì tẹ́yìn ń bọ di sàárè rẹ̀ tẹ́yìn pé lójú ayé rẹ̀ ìgbà yín búyà bùkátà yìí ṣé ewu gbogbo kúrú fífín ni fífín ó fífín ṣé ewu ò lè ṣe ṣe ó sì máa bẹ̀gbẹ̀rẹ̀ tí ò ní kú láyéláyé wọ̀rọ̀ fìrúkà ilẹ̀ àgbẹ̀wọ̀rí sá sókè ó wá sọ́dọ̀ ìmì ọlọ́run ó bọ́ nínú wàhálà àwọn nìyẹn gbogbo aburú tí wọ́n gbà pẹ̀lú rẹ̀ ó já sófo wọn sọ wípé wà mẹ́kẹ̀rọ wà gbogbo èrò aburú tí wọ́n ní lórí rẹ̀ ọlọ́run bá padà dá aláre torí gbogbo ní òótọ́ wọ́n ẹ̀sẹ̀dà in tàbátà alàlhàkí ìsábìtùkù Allah subhanahu wa ta'ala wa yansuraka ala adaika alhaq kó bá gbó tí òdodo tó fẹsẹ̀ nílẹ̀ lórí òdodo ọlọ́run ó fẹsẹ̀ ti gbé ọjẹ́ àwọn ọ̀tá òdodo tí wọ́n bọ̀ ọ́ sọ̀tà amábòlùsọ̀rọ̀ wà

ẹjá wòye o kámọ̀ wà gbára kámọ̀ wà gbogbo àwọn agbára ilẹ̀ yẹn wọ́n ti sọ wípé Islam tako sáyàn ládàá náà kó wọlé náà bẹ́ẹ̀ yìnyàn níbọn náà sì kú ẹ̀dàkùn tẹ́ ti rò wípé Ọlọ́run sì tako gbára báyìí súnà lẹ́yìn tí wọ́n ń pè wá sí yẹn náà ah, ṣé ti rò kó bá báyìí iye méjì ní kò sì dá ìbáyìn lẹ́sìn jẹ́ ni ó gbọ́dá bàbá wá sọ ọmọ ọjọ́ kìíní àìlálẹ̀ ló bá ní wọ́n ní gbogbo wọn ti bó mi lọ gbogbo wọn ti bó mi lọ àwọn sàṣẹ̀nú méjì gbogbo wọn ti bó mi lọ gbogbo wọn ti bóódò lọ gbogbo wọn ti bóódò lọ àwọn sàṣẹ̀nú méjì gbogbo wọn ti bó mi lọ ó ṣe rí nìyẹn tó bá jẹ́ mùsùlùmí dúó ti islamu ẹ tó bá dún súnnà dúó ti súnnà rẹ mọ́ wọ̀ fún mọ́ wó sí ṣe gẹ́gẹ́ islamu yẹn nílànà wọ́n náà ti ṣe gẹ́gẹ́ lórí ẹ̀ mọ́fù sọ́tù mọ́fù sósì ọlọ́run bá gbé sáborí tí wọ́n náà bá ti dúó sí ọlọ́run tó òfinú méjì sí lọ́run tó òfinú kan sí lọ́run tó òfinú kan yẹn báwọn èèyàn lò tó mọ̀ jẹ́ kí wà bó tọwọ́ ti ẹ jáde sọ́dọ̀ àwọn èèyàn yùgọ́lìbùkà lọ sánà wà tààlà aláàdáyì ọlọ́run gbé ọ borí gbogbo àwọn ọ̀tá rẹ̀ bó ti gbé ìsá borí àwọn ọ̀tá tiẹ̀ náà wà mútọ̀ hírò kàmínà gbogbo wọ́n crucify yẹ allegation sí ni tẹ̀tùrú tọ́lọ̀ ọba ń sọ́nà ẹni pé a fọrí sámọ́ kò níbi àwọn ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ nírọ́ tí wọ́n pamọ́ sọmọ ń pé irú ròyìn náà wọ́n pamọ́ mọ́ríyàmù ìyá tiẹ̀ náà tán pé ẹ̀yà mọ́ríyàmù máa kẹ́nà tí àbú fi mọ́ àtọ́ yàpùtà haruna máa kẹ́nà tí àbú fi mọ́ àtọ́ wọ́n máa kẹ́nà tí ọlọ́run lo ìsá kó ìfòyà rẹ̀ mọ́kùn pé ìyà rẹ̀ ń ṣe alágbèrè wọ́n tún wá parọ́ ma bẹ́ẹ̀sì ni àwọn náà sáàkẹ́ ìkan má gbélé tó tọ́ wọ́n sì dé ìkan náà ní adí ẹ̀gún allegation sí ní ìsá ò rí gbogbo èké wípé adé lájẹ ẹ̀gún akamágbélébù wa ṣe ní bátánì ìyà abọ́ tí wọ́n wò wá àfọ̀mọ́ ẹni mímọ́ kúrò ní gbogbo àwọn ọ̀rọ̀ yẹn òun ni isa lọ́dọ̀ àwa mùsùlùmí ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí ló ti jẹ́ ní ìdọ̀tí tí wọ́n ṣe wá àwọn aburú yẹn sí kódà ìbá wípé àwọn tí ọ̀rọ̀ wọn rí báyìí wọ́n lè ronú sí i wọn ò bá mọ̀ wípé àbùkùgbẹ́ ló ń jẹ́ fún ìsà mọ́mọ́rọ̀ yà tí ànábì ọlọ́run náà ni wọ́n sì ṣe náà ṣe ní ṣekú ṣe báyìí lẹ́ ara ò ní kùránì táàfin súnlọ nínú sùlá ìwọ mùsùlùmí ìgbàgbọ́ tọ́lọ̀ fẹ́ kó gbàgbọ́ nípa ìsà ni wípé kéèké ìsà ni wọ́n pa kéèké ìsà ni wọ́n kàn mọ́ àgbélébú kéèké ìsà òun ni wọ́n délájẹ́ ẹ̀gún kèyí ṣe ìsá ní ìgbẹ̀nu fọ́tò tí wọ́n ń gbé káàkiri fọ́tò tí wọ́n ń gbé ẹ̀gún ó kàn má gbélé ó sọrùn kan lẹ̀ báyìí kò sáàlẹ̀ tí ọlọ́run kẹ tí fọ́tò rẹ̀ trace afẹ́sàdọ̀ òkú rẹ̀ náà gbogbo ìgbà tí sálù sẹ̀mí láyé 2022 mọ́láwà yìí sẹ́ńtúrì ogún sẹ́yìn photographic development òfin sí láyé láti stanford yìí photographic development kò tí sí láyé pàápín tí wọ́n ń ṣe lásìkò yẹn kágbẹ̀yàn lére kágbẹ̀ lére ṣùgbọ́n ká fi kámẹ́rà ká fi ya fọ́tò èèyàn kò sí ibòmíì wọn àgbé fọ́tò ìyíta jáde yóò look much more handsome ju ibòmíì lọ ibòmíì gbà kó dàgbà ibòmíì yóò rẹwà bí obìnrin ibòmíì rẹ̀ ó ṣe yọ̀yọ̀yọ̀ sẹ́yìn fẹ́mù rún <laughs> àní we need to speak our, our mentalities ẹjá abala àkáyàrá ọ̀sọ̀rọ̀ ta ní àdírẹ́sà tí ń serú fún ìgbárí tí ó rẹ wá sí yọ̀yọ̀yọ̀ bùnmí ó dẹ̀gbẹ̀ fún wọ́n yọ lọ́sẹ̀ iṣẹ́ ò bẹ́ẹ̀ an artist tó jẹ́ film actor tó lóun fi biography ta ṣe film máa yẹ́ ti bẹ̀rẹ̀ èdè ló ń pariwo ẹ̀ ó ní títí worship me something place my picture on the wall up the punch to me. I'm not God. I'm not Jesus. I'm only an actor. Kò sí pọ̀tọ́kùnrin ẹ̀rin sọ, ó ló ní fíìmù lóhun. Ó kàn wù ú kó kàn fìgbé sí ayé yìí sáṣe fíìmù lórí ṣe fíìmù. Ó ní stop worshiping me. I'm not God. <laughs> Tiẹ̀ náà báwọ̀ náà, ó ní ṣe sí ó mọ rẹ̀ wájú ọlọ́run títí. Ó kàn ń pariwo ni. Àwọn èèyàn ò bá ṣe pé oronú jinlẹ̀ nígbà náà ni ò bá ti máa ń sọ pé wọ́n ni jésù ní fíìmù fọ́tò ìsá wá pọ̀ àwọn òkèkè ìṣòro ti yà àwọn fọ́tò yìí tí òdé èkó mọ́ ní àbódé ìyàwó àbíbí ìtílé náà ni anájú Muhammad náà ní fọ́tò anájú Muhammad gbogbo àgbàtà láwọn anájú ọlọ́run lo ìṣẹ̀lẹ̀ kò tí ì sí development ní science tàbí technology ńgbà yẹn débi tí wọ́n fi ṣe kámẹ́rà tí ya fọ́tò ọlọ́run wá protect méjì tàná Muhammad púpọ̀ sallallahu alaihi wasallam kò séèyàn kan tó lè jáde tó lè ní fọ́tò ànábì ah salli Allahumma ya Abal Qasim ìkẹ́ ọlọ́run láàrẹ fún ọba kúmọ bọ́ gbogbo àwọn ànábì ọlọ́run ìkẹ́ ọlọ́run gbogbo àná muhammadu ní fọ́tò o so wá ẹni tí wọ́n sọ wípé ó ní gbogbo àgbáyé ò bá ní pariwo ní fọ́tò àlẹ́bí ìbẹ́ ń lè tó mú jáde tó ní gbogbo àgbáyé ò pariwo alófẹ́ pariwo lọ́lé alófẹ́ ààrẹ ìṣẹ́ lẹ́yìn ìgbà tó ń fi ń tẹ̀ náà tí báwọn kan ni wọ́n ń gbé fọ́tò yìí sá jáde lóríṣiríṣi tí wọ́n náà bá ń kílèmù pé ibi tó ta fẹ́ dé ibi tó ya wòlíì dé ẹ̀yìn ànábì ya fọ́tò ìwọ́n sì ní fọ́tò rẹ̀ lọ́dọ̀ mú jáde járí mú jáde ìgbẹ̀ni bá ti ṣe díjẹ́ anúrẹ́sì tẹ́lẹ̀ náà ẹlẹ́sìn èèyàn ni alábùkù ẹ̀dá ni mú jáde ẹ̀gbọ́n sì pé àwọn ayé mọ̀ pariwo léhùn lórí fọ́tò ànábì ń bẹ ń léhùn mú jáde járí mú pé nínú jẹ́ fọ́pù yìí àbẹ̀ lásìkò yẹn so ìdí tí ó sì dín láàrin fagọrin years ń bẹ láàrin Isa àtànà Muhammad ní tí ó dín ní fagọrin years ọgọ́rùn márùn ọdún ní bẹ láàrin Isa àtànà Muhammad èyí tí ó bá dúdú pọ́pọ̀ láyé àná Muhammad adéṣùlátì ìsẹ̀lá tó wáyé lẹ́yìn fagọrin years Isa ti wáyé mú láti wá rí fọ́tò ti Isa wa mutahhiruka minal ladhina kafaru èmi ó fọ́ ọmọ ṣáká kúrò níbi àwọn allegations táwọn kèfèrí fi ń kàn wọ ìta wọn ò pa ọ́ níjẹ́ kó yà mùsùlùmí bẹ́ẹ̀ wọn ò sì kàn má gbẹ́lẹ̀ rò ṣùgbọ́n mi ọlọ́run dọ̀rọ̀ yẹn rú má wọn kèfèrí ìjọ rẹ̀ lórí mi bó ṣe máa rí nìyẹn so wọ́n pààyàn lóòótọ́ wọ́n sì yàfẹ́yàn kan lóòótọ́ wọ́n kàn kàn má gbèrè lóòtọ́ àmọ́ kèèsè rí isa so ń gbàtí yẹn bá ti yé bẹ́yẹn kò sí tó kàn wá nípa wípé ọjọ́ kẹta ó wà resurrected olúwa wá dìde kò kàn wá mùsùlùmí ẹ̀yin náà tẹ́sí ń ṣe ọdún àjíǹde lọ́dọ̀ yín náà ẹ wo àkọsílẹ̀ yín dáadáa síbẹ̀ náà lórí torí pé ń tá bá ti pàdé ọlọ́run lẹ́sìn ọlọ́mọ̀ bí wá léèrè káwòye sí dáadáa kátún wá jíṣe dáadáa kátún ẹ̀kọ́ kọ́ dáadáa lórí ìlànà tá a gbẹ́sẹ̀ yìí nípa ìsìn wa وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ọlọ́ni mo wá sí àwọn tí wọ́n tẹ̀lé ọ mo gbé wọn borí àwọn kèfèrí dòjọ́ àlùkìyàmà àwọn tí wọ́n fẹ́ ti tì ẹ́ tí wọ́n tẹ̀lé lánàá rẹ tí wọ́n gbárùkù tì ọ wọ́n máa jẹ́ adébórí lórí wọn ni ìyẹn lọ́rọ̀ sọ sórọ́tù sọ́fù bákanáà الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين àwọn tí wọ́n kí wọ́n gbà wípé òjíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run níṣẹ́ sáwọn gbogbo àwọn rẹ̀jìzẹ́ẹ̀d àwọn iṣẹ́ ìyanu tó ń tọwọ́ rẹ̀ jáde ọlọ́run fún ṣàlàyé pàtàkì rẹ̀ ní lóòótọ́ ni ẹni òdodo ó lè ní lójú àwọn èèyàn wọ́n lè fúnlẹ̀ mọ́ wọ́n lè dálàmù ọ̀nà ẹgbẹ́ ẹmú rẹ̀ wọ́n lè di gbogbo oṣù dárúrísìírísì tó mọ́ fi wà di courage tí ò fi ní tẹ̀lé òtọ́ yẹn mọ́ wọ́n lè ṣe fún ṣùgbọ́n wàjẹ́ ìlú lẹ́dínà tábàrú kàfàwọ́kọ̀ bó ti kí ogun àwọn ẹni bí ó pọ̀ tó ọlọ́run padà gbé borí ọlọ́run ilẹ̀ yọmí kìyàmà tẹ́lì èdè ẹni tó padà borí ọjọ́ hmm. bá ní ọ̀tápọ̀ ọ̀tápọ̀ wọ́n náà wúra rẹ̀ wò náà ọ̀tá pọ̀ ẹni nílélókó ọ̀tá ti pọ̀ jù kódà níbi iṣẹ́ kọ́ńkọ́tẹ̀ mi níbi ilé ìyá nílé bàbá mo fẹ́ rí mi ìwọ gan kọ́ tí wọ́n náà mọ kẹ́sẹ́ ìyàn tó bá ṣe pé lóòótọ́ lọ wà nínú ẹ̀sìn nínú ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون فأحكم بينكم فيما كنتم فيه تختلفون ألني لدعم لا سرقدسي ثم إلي مرجعكم ودعم لا سرقدسي متفضع من أهلة والعيه báyìí bainakum lẹ́yìn náà wá sí ìdájọ́ láàrin yìí fi ma kuntum fi takhtalifun lórí tẹ́ ń lórí pa wọn ò pa wọ́n kàn má gbélébù wọn kà òun náà ni ẹlòmíì ni ẹni ẹni lórí ẹ̀ èmi ọlọ́run yẹn jẹ́ lójú àlùkìyàmà náà kò ní náà ni tó wá di sàlàyé gẹ́gẹ́ bí ní islam pè ní àfíìdà wa mùsùlùmí ló fi rí sá ta ìsẹ́tẹ̀ ń sọ yìí kìí mọ̀ ìsọ lọ́hùn kìí mọ̀ ìsọmọ ọlọ́hùn wọn mọ̀ kán má gbélé bú wọn mọ̀ pa wọn mọ̀ dé lábẹ́ ẹ̀gùn ọ̀tọ̀mọ̀ lẹ́sí gbogbo àwọn àjáde ìṣẹ̀lẹ̀ sí ara o lọ́dọ̀ tí wa wọ́n kàn má gbélé bú lọ́dọ̀ tí wa ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ó ti fi kẹ́sẹ̀ wa lọ Allahu Akbar ọ̀dọ̀ tó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ isa yẹn tún wà lọ́tọ̀ ah alhamdulillahi alladhi hadana li hada wa ma kunna linahtadiya lawla an hadana Allah ó dúpẹ́ fún Ọlọ́run tó ṣe ní mùsùlùmí ah, mo fi sọ nínú àwọn ìjòkó wa lọ́sẹ̀yìn wípé a ní bí àti mú gánbà tẹ̀ẹ̀fẹ́ lè díẹ̀ tó ò tí ìrírí lé kọ́ tó kó ń gbélé mìírànjì náà ni tó ò tí ìrọ́pọ̀ tó ń gùn tó ò tí ìjẹun tí wọ́n dámà láwùjọ torí pò lówó lọ́wọ́ ògidì epo jẹ́ mùsùlùmí wallahi billah ni'matun kubra ni'matun kubra ìdẹ̀ra tó tóbi jùlọ ni ni'matun law arafaha al-muluk lajaladuna 'alayha báwọn tọ́lọ̀wò sí fún nínú àwọn alágbára ayé tán bá mọ̀rú ìdẹ̀ra tí ń bẹ fún mùsùlùmí nínú gbàgbọ́ fún mọ̀ bá wà jàlé lórí ní oníjá sinmi yẹn tẹ́ rí ẹ̀rùsẹ̀rẹ̀ ní gbogbo àwọn sàdúrà ọ̀nà ní ikú òtí ẹ̀ yípadà tí wọ́n náà yípadà ni tí wọ́n náà yípadà ni ẹni kódà wọ́n ní mọ́ ti tàhájú nínú ọ̀mùdọ́nù yìí náà wọ́n ní tàbá fẹ́ sínú ká tó súnú ká sàdúrà bọ́lọ̀ wọn gbà mò ń ṣe àátámú náà màá kí ní òru náà màá tún jí síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ mi ò yí padà ṣé wọ́n yí padà ní wà ìwà burú tí ń bẹ lọ́wọ́ tẹ̀ tí ò tẹ́jẹ́ kádùá ó ń kọ́ ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kú kọ́ ìwà àbòsí ń kọ́ ìwà nìfàgì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń kọ́ ìwà àbòsí tó ń kú sáwọn èèyàn ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀wà tí ò dá ní mọ́kọ́lọ̀ ọmọ ìdábọ̀ wá lóòtú bá ń bẹ̀ nìkan wájú ọlọ́run mo mọ̀ wá àlẹ́ Islam ẹ̀sìn àwọn gan náà ní ìsìn ẹgbẹ́ ajé wà ń bẹ̀ náà ra àkọlé jẹun náà fẹ́ sìn kọ́lé tẹ́lá fẹ́ sìn ra mọ́tò tí gbogbo àwọn ẹlẹ́sìn tó kù náà láyé náà gbogbo náà wọ́n sì ń kọ́lé ibi tó tún fẹ́ torí bọ̀ náà gbogbo àwọn tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ náà ni wọ́n ra mọ́tò ọlọ́run fún wa láàkáyè ẹjẹ́ àlò láàkáyè wa láti gbọ́rọ̀ ọlọ́run ọba yìí ọ̀rọ̀ àdìsí kí ayé kò ní í ṣe oníbàtán pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tọ́lọ̀ ń kó agbára yín lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ń darí ilẹ̀ bó ti wù wọ́n wọ́n ṣe mùsùlùmí kódà àwọn ìsọmọ lẹ́yìn ìta ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn tí mo ti ẹ̀gbà fọ́lọ̀ ọba ń bẹ ni wọ́n alhidun àwọn kan pè wọ́n ní free thinkers nígbà wípé wọn ò free nobody is free from thinking àwọn tí mòdì sí ibẹ̀ ọlọ́wọ́n ọba tí òun ti ẹ̀gbà fọ́lọ́wọ́n ọba yẹn ti gbèlè tí bọ́lọ́wọ́n bí fẹ́ẹ̀rù ká fún ní ráìtì kan àwọn ni wọ́n darí wa lẹ́nu bó bá sì dùn kẹ́ lábẹ́ wọn ó ti dòkú yíò ń kọ́ kìí sí bí yẹn ti sin lọ́wọ́ ọba tó lọ́wọ́ ọba ń sorí ayé fún òṣìṣẹ́ náà lẹ́sọ̀ láti ọ̀sẹ̀lẹ̀ ó ní kí ilé ayé bá tún nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba nìtọ́lọ̀ ń rẹ̀ ìbámọ́ fún kéfè rí mu nínú ayé ní jẹ́ omi kan ìbámọ́ tẹ̀lọ́wọ́ láti mú tó gbóhun tọ́lọ̀ ń láyé ilé ayé ló jẹ fẹ́rẹ̀ jù wájú ilé ayé ló jẹ fẹ́rẹ̀ jù olówó kọ́ ló ra pẹ́sidẹ́ntì mínísítà connection Saudi ní Dubai lamẹ́ríkà torí pé à ń wáṣẹ́ àparí skúù àti ìrìṣẹ́ yìí ẹlòmí ti dìdàkúdà kọ́lá kòkó mùsùlámù náà ṣùgbọ́n àdúgbò mùsùlámù rẹ̀ lè mi ti ń wẹ̀ lódò ní fọ́sẹ̀ dúdú wẹ̀ náà sọ tẹ̀tìmọ́sọ wẹ̀ náà <laughs> bẹ́ẹ̀ ni wọ́n bọ́ sí owó olóògbò tí ìrọ́kọ ẹlọ́kọ rí fún lódò musulman torí gbogbo tí ìlọ́kọ àwọn ẹgbẹ́ sí ti ń lọ mọ́ sí ń yóò wá lọ lé ọ̀daràn tọ́ ọ̀daràn páìtọ̀ yóò wá sí lọ síbi odò tó máa wé yàrá máa wo obìnrin lóbìnrin ní wóòwò ah! wọ́n ti kọ́ nǹkan sí láà <laughs> wọ́n ti pọ̀pọ̀ púpọ̀ sí láà ẹnikúlà nìkan kọ́ ló kù tó máa wo obìnrin lóbìnrin ní wóòwò má sì sọ fún wọn ní ẹ̀rìn wọ̀láyà fáà ìsìláàmù ti wá nìkan òkè ìrọ̀rùn nílà fi kọrí ibẹ̀ kí ló ṣe ìsìláàmù dídí ẹ̀ sọ̀rọ̀ kí ló ṣe ìsìláàmù bàbá mùsùlùmí sì ń wájá ń kẹnu sí ọ olóòtú rẹ̀ nílò sọ not yet not yet not yet no no until after my service after my service òdìwọ̀ kàkiri ni òdìwọ̀ òkòló ó ti darí ó wá gbẹ́tọ́ lórí ìrù kò rẹ̀ sọ̀rọ̀ sí mọ́ àwọn tó wá ń kẹrin ní yóò kún délé bí gébú <laughs> àwọn mùsùlùmí ò ráyè rẹ̀ mọ́ àwọn tí wà náà fi sáà tí wá kọ̀ lọ àti ọ́dá àwọn tí níyàwó tí wọn ìgbà kan wọ́n tiẹ̀ ń wá ní ìsìn gbogbo wá dá báyìí ìjọ wọn ń wọ́ tẹ̀lé ọ lẹ́yìn náà ìwọ́rò fún ọ̀nìkan ló fáìn jù yìí alákàtà òwú ẹkú ìwé kíkà ò wọ́n ti lẹ́ẹ̀lọ sinmi lé ní ìsìn àbí wọ́n ti fún yín break máa mọ́ lọ́kọ̀ sáà máa kà 55 náà ó lọ́kọ̀ ó bá tún wá lẹ́ tó fẹ́ over my dead body Only polygamy over my dead body <laughs> me and my husband and two kids ìmú àkọ́kọ́ mi <laughs> àwọn méjì ti ẹ̀bọ̀ mọ̀ràn kiri wọ́n ní àfáà kan ní á ah, alhamdulillah bọ́rọ̀ ní kiri tó yìí náà lẹ́yìn 40 years kò sábúrú ẹwà tẹ̀kẹta oní ẹ̀yìn ìkẹta sáàdìsà bí a ń pè ẹnibẹ̀ ma ọlọ́run mẹ́jẹ̀ máa tẹ́ra mẹ́sì kára mi dáadáa ọlọ́run yẹn ọkùnrin gidi ọkùnrin tó náà ti wọ sí sí ẹ̀rù àbí ọmọ tọjá díẹ̀ tí wọ́n fẹ́ wọ fọ́ sí tó ma ní mọ́ ní akọ àwọn monday thursday tó mọ̀ gbà sáà àtẹ̀dúpẹ́ àmọ́ bó bá ti pẹ́ jù náà kọ báyìí

kiri obìnrin bẹ́ẹ̀ sẹ́ padà wá dẹni tí òun tí kò àwọn kọrí súnmọ́ kó wá kọ nínú ẹ̀sìn mi nítorí wípé èmi mo tẹ̀ ń Musa ń gbà yẹn àtúndẹ̀ Musa is not forthcoming tẹ́mọ̀ ah, àti sára kú ah. ìwé iná wípé torí kò ń ayé kí ò tí ì tí ó gba àwọn tí wọ́n ń bẹ́ mọ̀ ní ìtẹ́ ìtorí bọ́ ẹ̀ tí ogun wọn náà ló ti san fún ni gbogbo wọn náà ló san fún ó wá ní bọ́lá ti sọ̀rọ̀ rẹ̀ náà ọ̀rọ̀ àríṣìkí ayé ọ̀rọ̀ iná lò ayé kò ní ṣe pẹ̀lẹ́sì kan pàtó ó lè sọ pé jẹ́ mùsùlùmí lọ́rọ̀ rẹ ti dayọ̀ níbi orí ayé láà oore tí mùsùlùmí máa ń ṣe lórí wípé mo dúpẹ́ fọ́lọ́run mo wà lórí ìgbàgbọ́ tí ìfìbọ́lọ́run bá pàdé àmọ́ tí mùsùlùmí náà wá ní torí pé mo kọ́lé tó pọ̀ mo nílé rẹ̀rẹ̀ mo rọ́pọ̀ rẹ̀rẹ̀ torí pé mo jẹ́ mùsùlùmí ni alẹ́sìn rẹ̀ òbí yìí ọ ẹ̀kẹ́ ìmúyẹ tí ò jẹ́ mùsùlùmí tó ní ju tó ní lọ ayé ọ̀rọ̀ mẹ́sìn torí pé ọlọ́run bá ìkẹ́ ayé ń bulẹ̀ tó bá fẹ́ ni látara àfẹ́ bọ́lọ̀ ti fẹ́ tó ní fúnyàn lórí ayé nígbò tí wá di president lọ́lọ́run wá fẹ́ràn jù lórílẹ̀-èdè tó wá rọrùn kẹ́ni tó bá jálẹ̀ jẹ́ aláṣẹ orílẹ̀-èdè kẹ́kọ́ wá ní I'm the most beloved citizen to God because you president èmi ni gbogbo nàìjíríà yìí èmi lọ́lọ́run bá fẹ́ràn jù tọ́bù sí president lẹ́yìn lórí gbogbo nàìjíríà náà ó dẹnu bò pé ah, ah, bàbá ẹ̀yìn kọ́lọ́run fẹ́ràn jù ẹlọ́pọ̀ tún ìlẹ̀ fi wà ń bẹ́ <laughs> so pé bẹ́ẹ̀ tí wọ́n kọ́pọ̀ tún ní tì ní pé àsìkò bàbá fẹ́ tó lọ́dún tí ń bọ̀ èyí tí ń bẹ lọ́wọ́ rẹ lówó yẹn náà opportunity náà ni ilé iṣẹ́ tó ti ṣe máa ń jìnnì lẹ́gbọ̀n yẹn náà opportunity ni ìgbà kan ló sì níbẹ̀ ó padà kóhùn bẹ́ẹ̀ lórí òde olórí òde bẹ́ẹ̀ nínú kó kóhùn bẹ́ẹ̀ lókù àbí kó kóhùn bẹ́ẹ̀ láàyè láti lásìkò rẹ bá tó so rí ayé opportunity ni láì sí ìforí ayé sakọ síyàn àìforí ayé ti tààrọ̀ alẹ́ nígbò tí wá ní mọ́tọ̀ ní fámílì yìí wọ́n ló lọ́kọ̀ tó tóbi jù ma wá àwọn tó kú lẹ́mọ̀lẹ́mọ̀ àwọn kan máa ní kọ́lọ́kàrà wá pìkì lọ yìí mo ṣe wá lè léyà yìí mo kàn má nìjọ ya yẹn wá ma ẹ má bọ̀ mi jẹ́ ọkọ̀ yẹn àwọn tó bá mi fọ́ òsì nítòsí ìfẹ́kẹ́ spain yẹn ní kan wá fẹ́rí déwúmọ́gbòrò póótí tí ń gbé káàkiri àpapọ̀ ìṣẹ́ póótí bó bá ti wọnú ọkọ̀ bá wọnú póótí rẹ̀ nìyẹn lásìkò bá ti tó yọ ọdún rẹ̀ lásìkò bá ti tó bí mú ti sin ọ́nì ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́rin ìlera ti ké nànànànà àmọ́ wọnú ẹ̀ ara gbogbo orí ayé opportunity ni gbogbo orí ayé láyé opportunity ni ó sì láti ìgbìyànjú lọ́wọ́ ó sì kó ìjọ àyè tó nípa jẹ́ mùsùlùmí ọlọ́run tó lórí ayé fún wa káwá nítorí pa jẹ́ mùsùlùmí bó ti rí lọ́dọ̀ àwọn nǹkan ọ̀hún fẹ́ẹ̀ torí bá àwọn ẹjọ́ ọmọ lẹ́yìn kíní kan làwọn ti ń darí kíní kan àwọn ní kíní kan kíní kan ló pé kọ́ àwọn rárá o àkàìmọye babaláwo tí ń lu ọkọ̀ ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ àkàìmọye olóòsà abọ́dúbọ̀pẹ̀ tí ń kọ́ àwọn olóògùn lágbára kí lẹ́sọ̀ sí tẹ̀lé kí lẹ́sọ̀ sí yẹn kí lẹ́sẹ̀ sọ gbogbo àríyànjiyàn tá à ń ṣe láyé yìí thumma ilayya marji'ukum fa ahkumu baynakum fima kuntum fihi takhtalifun ọlọ́run yẹn bí ọlọ́jọ́ àlùkìyàmà òdodo yí àwọn ẹni òdodo àwọn onírọ́ ni wọ́n kú sí méjì òdodo ó yí àwọn ẹni òdodo àwọn onírọ́ ni wọ́n kú sí méjì àwọn onírọ́ tí wọ́n kú sí méjì yìí àwọn kan mọ̀ kó rírọ́ làwọn wà àwọn kan sì ń bẹ lórí irọ́ àìṣòbòhà yálà tó rọ̀ mọ́rọ̀ yìí ká ni àbí tó rọ̀ mọ́rọ̀ mí inú ọ̀rọ̀ ìsìsìláàmù wa méjì náà ni àwọn ẹni òótọ́ mọ̀ òótọ́ nínú ìsìsìláàmù ìdá àwọn wá mọ̀ kan òótọ́ yẹn tó fi yé wọn ní Kùránì àbí nínú súnnà pẹ̀lú àgbọ́yé àwọn sálàfẹ́ ọmọ àbí wọ́n gbọ́ ní wà lẹ́nu àwọn àfọ́ òótọ́ náà ni wọ́n tó tọ́ mọ̀ tí wọn ò ti wà ṣékébù ó lé sí ìrújú owó fíìmù wọ́n wò wọ́n sì bẹ̀ lọ́run jì ti táwọn olùkọ́lọ̀ pàpàdé káwọn dúró lórí òtọ́ yẹn náà sílámù àwọn ẹni ìbàjẹ́ àni wọ́n pín méjì ẹni ìbàjẹ́ àìṣẹ́wọ̀tín ẹni ìbàjẹ́ àìṣẹ́bùhà ẹni ìbàjẹ́ tó náà mọ̀ wípé irọ́ náà là ń pa mélòó mélòó nu wọn náà tó náà níjọ léè tá a fi ti gbọ́ sétí àti tí ẹlòmíì gan náà sọ àmọ́ yí dọ́gbọ́n kírun kọ́nà nínú àwọn adarí wọn adarí jọ wọn ìjọba àwọn náà mọ́ pé islam náà lọ́nà mọ́ bẹ́ẹ̀ á jẹ́ àmú gbogbo àwọn tẹ́tí wọ́n sì lọ́nà yìí nǹkan àníṣẹ́ àwà oníyẹn irú ẹ̀ náà ń bẹ lára mùsùlùmí àníṣẹ́ ẹni tẹ́ ń sọ òfin ṣe ò dáa ìgbẹ́nìkan ò dáa kó dẹ́ àwa náà mọ̀ yálà bí tẹ́ ń pé ò dáa òun yá wa náà àmọ́ bẹ́ẹ̀ á jẹun àwọn ẹni ìbàjẹ́ nìyẹn àníṣẹ́ àwà látàrí tí wọ́n fẹ́ jẹ tí wọ́n fẹ́ lọ́rọ̀ ayé kò jẹ́ wọn olùtẹ̀lé òru òótọ́ so àwọn ẹni ìbàjẹ́ tó ṣe wípé látara àrújú ìyẹn ló pọ̀ jù láwùjọ ẹ̀yìn sọ ti ní àwọn kan náà sọ tí wọ́n àtẹ̀wà mọ́ yọ́bí tí wọ́n ń fẹ́ rọrùn díẹ̀ yọ́bí tí wọ́n ò lè tó ti yí ṣùgbọ́n nìyẹn ìrújú ẹ̀kì mẹ́lẹ́bá tí mẹ́lò ní sọ̀rọ̀ tẹ́bá bá sọ̀rọ̀ lórí mú sọ yóò wà ní àfà ó dá sálàfà tààtẹ̀ lè bẹ̀rẹ̀ náà ní ìsìn ẹ̀yìn lẹ́sọ̀ tí ní ìgbà ní ìsìn tó ṣe pé tẹ́yẹ bá ti dé látàyè sí náà ọ̀rọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n sí gbogbo àwọn afáàkọ́ náà sáàni ohun ìsẹ́ni ọlọ́run náà ní hajj ṣubù ha so látara ìrújú yìí ó ní wọn máa ń sọpọ́ọ̀tì àbúrò àtikọ̀ kínní àtikọ̀ kejì fún mọ̀ ìlà ìgbàmọ̀ òjò òkun فأحكم بينكم فيما كنتم فيه تختلفون abẹ́lọ́ subhanahu wa kó fi òtọ́ wà ní òótọ́ kó sì fẹ́sẹ̀ wà rìnà lórí òótọ́ gẹ́gẹ́ bí ṣe tí wa bá sì kò kẹ́kí lọ áyà kalábá tún ní áyà méjì ni agbìyànjú àti mú ẹ̀kọ́ kan sí kejì wá nínú ẹ̀ nínú ẹ̀kọ́ táàrí 54 tọ́lọ̀ sí ni wọ́n mẹ́kẹ̀rú wọn mẹ́kẹ̀rọ lọ́wọ́ lọ́ kẹ́rù mẹ́kẹ̀rin ó ní wípé alìnàkúnlá sọ́ọ̀dìrí nínú Allah ta'ala min af'al al-khayr gbogbo tọ́lọ̀ wọn bá wù níwà tó sì níṣẹ́ orí nígbà tá à ń sọ̀rọ̀ pọ́lọ̀ náà dékè àwọn kìfìrí dékè ìwà ẹ̀ṣẹ̀ tìrẹ ní jẹ́ bìtìrẹ́yà tí ọlọ́wọ́n bá ọba òdodo ní adìsàlàyé ọ̀nà tọ́lọ̀ fi máa lo ìkékìtì ẹ̀ láti fi bo ìrọ́mọ́lẹ̀ láti fi gbé òótọ́ hàn síta láti fi láti fi ká àwọn ẹni rọ́ láti fi kán wọn lẹ́yìn àti láti fi gbé ọlá fún àwọn ẹni òótọ́ so gbogbo tó bá tọwọ́ ọlọ́run bá jáde oore ní o kódà lọ́dọ̀ ọ̀tí wa tí bá jọ gbígbà wípé kí lọ́lọ́run tó sì èrè ìfún sẹ̀ǹtẹ́rọ àwọn tí wọ́n ń pèsè pèrò tó láwọn fẹ́ pa ìsan mọ́ríyàm tọ́nà padà wá gbé sáborí àwọn ọmọ òkú ọlọ́run bá ṣe tí ò dá báwọn tó lóògbé káwọn àti ìgbéwà wọn bẹ́ẹ̀ lọ lórí jàmbá tó fẹ́ ti jàmbá fún lẹ́nu iṣẹ́ wọ́n ti kọ owó lẹ́tà yẹn láti fáàkì ẹlẹ́nu iṣẹ́ lọ́lọ́run sì nínú àwọn ọ̀gá tí wọ́n lọ fún lẹ́tà tó inú ẹ̀ńdọ́ ti pé máa darí ilé ó jẹ́ni tó súnmọ́ nìyẹn náà bá lo ète bó ṣe ète tó lò ní kó bá pè wọ wípé ẹ̀ẹ́n tó bá ti dọ́fíìsì lọ́la ìgbé bẹ́ẹ̀ báyìí lọ sáìn ẹ̀ wọ́n náà dọ́fíìsì dọ́fíìsì sáìn wọ́n yẹn sábàyìí káwọn ẹ̀tún sọ méjì lẹ́tà ìgbà tó sọ méjì lẹ́tà ẹni tẹ́ fẹ́ kẹtì tẹ̀lé lórí wọ́n ti sáyìn ìwé yẹn ah, ah, wọ́lọ́ ah, kí ló dé oṣù ẹ̀já so ń jábú lọ́dọ̀ tí wọ́n tó wípé wọn ò rí abúrú wọn ṣe bọ́lọ̀ tẹ tú àti rí wọn tọ́lọ̀ ń gbówọ́ borí yẹn in tọ́lọ̀ ṣe yẹn dùn àwọn pé ṣe abúrú látọ̀dọ̀ ọlọ́run tẹ̀lé ní jẹ́ torí pé ó dáàbò bọ́ fún òbí abúrú wọn náà ayyaki 55 n'akwato arikun benin zukure ola ọwa ba su hana wata'ala o sefin laufiya gbara ke ni a baya idaya fute ke ni abikunla ni ola ọwa ba ni orikin ni mutawa emi ola ma akụwa ya saluru ta ne moron kụnyọn zama musu da ne moron kụnyọn

ọlọ́ọ̀mọ̀ bẹ̀ ọmọ ẹni ìwúlò fẹ́ dálára tó dálára kárùn-ún sí yìí tó rọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí lọ́rùn ìnira mọ̀ ni tó ń bá tó gbèdé ẹ̀ báyìí ó ti jáńlé oorun yẹn wọ́n fẹ́ lómi lábẹ́rẹ́ wọ́n fami sí ilá wọ́n lo oògùn fún kókókó náà lójú bí ìwáyìí ti rónùsù báyìí kò sára fíà àìrónùsù kò sí kí ni sálàfíà àtọrún tí ń jẹ́ gúgéke àti ikú gidi ọ̀dọ̀ ọlọ́run ló wà ọlọ́run ní pààyàn kò sí ẹ̀dá kan tó lè pààyàn lẹ́yìn ọlọ́run fọkàn rẹ balẹ̀ mọ́ bá tẹ̀mí rẹ lọ bó ti kẹ́lú ní mọ rúùkú lájà mọ́ tó kó máa halẹ̀ mọ́ tó fọ̀rọ̀ rẹ mọ́ lọ́hun ní ẹ̀ ẹ̀dàkùn ní àfá kí ni màá mú ìyàntú yẹn ń kọ̀ ẹ̀dàkùn kí ló dé a ní kò fi ṣeré o kò gbangba báyìí nífẹ̀ẹ́ tí tè ní sọ ó gbogbo àwọn èèyàn wípé a kí lọ́wọ́ mọ́ra ní o òun lòó ti ní o òun ló jákàrà ní o ẹni bá kàrà tó bá dín ló bẹ́ẹ̀ jẹ <laughs> ó ní ara ọmọ fi tí ò dá ṣeré ìkíní kan ó fẹ́ pa mí ẹ̀yìn fọ̀rọ̀ mi ṣeré kò sẹ́ni tó lè pààyàn lẹ́yìn kí ni mélòó ní ìlẹ́ tó dájọ́ ọkú fún èèyàn tó náà sì kú sáàjọ́ tó ń bẹ lórílẹ̀-èdè náà ni ọ̀gágun ga náà kọ́lọ̀ ń yá sí rẹ̀ gbogbo àwọn tó dájọ́ ọkú fún jọ́kì náà náà ọ̀pọ̀lọpọ̀ ń sì tẹ̀mí dè mí òun tó ń dájọ́ ọkú fún ń jọ yẹn ó ti dára lẹ ń fi àwọn ń yé wọn tó yẹ ká ti náà ń bọ́ ṣùgbọ́n síbẹ̀ náà lè zẹ́ẹ̀dì tó

fọ́ọ̀fọ́ lẹ́jì ìnà kẹfọ́rú lẹ́ ó ní wàrọ́ ọ̀fìrúkà ilẹ̀ máa gbé lọ máa gbé e ga sókè lọ́dọ̀ mi ó túnmọ̀ sí Allah subhanahu wa ta'ala òkè àlàárùsì ló wà bóòlù ilé ìṣẹ́jìnà sílẹ̀ òun tó bá wà lókè ó ìwà lórí ibi ó fara sí ibi toríko mọ́ lè jábọ́ gbogbo òtùtọ́mẹ̀ lẹ́yìn bá gùn láyé yóò fara sí kẹta toríko mọ́ lè jábọ́ kò sí tó náà bá fara sí lókè tó ti ń tẹ̀lé ààrẹ́kọ̀rẹ̀kọ́ nù ayà yìí sínú àwọn ẹ̀kọ́ mi sátún rí kọ́ ni wípé àwọn ìyapa tó wáyé nípa personality ìsàmùmọ́rùn-ún ya ó ti ń ṣẹlẹ̀ láàgbò yẹn náà kéfẹ́ sátìkò sí yìí kan tó bá jùlọ ní wáyé látòjú ayé tiẹ̀ náà ni tó bó bá sì wáyé dè ní náà kò gbọ́dọ̀ jọ mùsùlùmí tó ń gbọ́rọ̀ ọlọ́run ọba tó sì ń kàǹfà rẹ̀ tó yẹ kó jọ lójú níbẹ̀ náà ni ó ti wà ní ojú ọ̀rọ̀ tó ànìsà wà ní ẹ̀lẹ́dí ìnàfẹ́lá sí ìhí láti ṣáàkì méjì àwọn tí wọ́n sì yapa ẹnu torí pé wọ́n wú bẹ́ẹ̀ni táwọn ń nà yìí táwọn ń wọ́n kẹ́ ní ìsá ni wọ́n kẹ́ ní ìsá kọ́ so yába ẹni yẹn náà ti wà láti bẹ̀rẹ̀ dì sí so àwọn kan gbà fún ipò òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrúṣẹ́ ọlọ́run ọba ni àwọn kan sàfẹ́jù ń pa rẹ̀ wọ́n lọ́mọ ọlọ́run ni àwọn kan gangan ní òní olúwa àwọn kan sì gbà wípé bákan nìkan gbogbo ẹ̀ náà láti ìgbà yẹn ìyapa ní yẹn ti ń bẹ dì ní ẹni tọ́lọ bá fẹ́ fọ́nàmà nínú wọn ni ó gbà wípé Ìsá kìí sọmọ ọlọ́run kìí sọlọ́run ẹrú sí ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní àwọn tẹ́ ìyanu tọ́lọ́run gbọ́wọ́ rẹ̀ ṣe káwọn èèyàn fi lè gbà lóòótọ́ lóòótọ́ wípé òjíṣẹ́ ọlọ́run ọba ní ọba tó níṣẹ́ irú àwọn tó bá rí bẹ́ẹ̀ àwọn ọlọ́run máa ń mùsùlùmí wa tí

أستغفرك وأتوب إليك